إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي أبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوكف الله سبحانه وتعالى أترى الصلاة فوانبوى محمد صلى الله عليه وسلم إن شاء الله آتما كسواجه لوي دلقوا لتنو مختصر زاد معاج تيتي تيتي الامام محمد بن عبد الوهاب عليه رحمة الله تمشي لتنو زاد المعاج تيتي الامام ابن قيم الجوزية عليه رحمة الله فصل في أدئي صلى الله عليه وسلم في سفره وعباداته فيه شبتتي أفما بيوي أنصى نقا إلى نبوة محمد صلى الله عليه وسلم في سفره لوري إرياجوره وعباداته فيه بكنا bó ni ìjọsí anábi sallallahu alayhi wa sallam tó ṣe rí ní ìgbà tó bá ń ṣe ìrìn àjò wọ́n ni kánat aswaruhu sallallahu alayhi wa sallam دائرة بين أربعة أصفار إن النبي صلى الله عليه وسلم a máa jẹ́ ìkannú ọ̀nà mẹ́rin that is tabawo ìrìnàjò tí anábi sallallahu alaihi wasallam tí máa ṣe yóò jẹ́ ìkan nínú mẹ́rin tí a fẹ́ káyí sáfàr lè ìjírátì ìrìnàjò tí anábi sallallahu alaihi wasallam tó ṣe tó fi kúrò ní makka lọ sí madina wasafar lè jihad ìrìnàjò tó ṣe tó fi lọ ṣe èyí tí a mọ̀ sí jihad ìyẹn láti lè fi expand territory àwa mùsùlùmí bákanáà láti lè pé àwọn èèyàn wọnú ẹ̀sìn islam wàwọ́ akẹrùhá eléyìí ló pọ̀jù nínú ìrìn àjò tí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam tó ṣe wasafar lil'umrati ìrìn àjò tí ó tún ṣe òní tó ṣe fún umrah anábì sallallahu alayhi wa sallam ó ṣe umra mẹ́ta yàtọ̀ sí umra èyí tó ṣe pẹ̀lú hajj tó fi jẹ́ mẹ́rin wa safar lil hajj anábì sallallahu alayhi wa sallam ó tún ṣe ìrìn àjò láti lọ ṣe hajj so tàbá àwọn ìrìn àjò tí anábì sallallahu alayhi tó ṣe tó fi kúrò ní ìlú kan bíyá maka bọ́ madina yóò jẹ́ ipe ó fi ó ṣe hijira lápèjúwe ó fi ìlú tí kófúrú ìṣekèfèrí tó ti rinlẹ̀ ń bẹ́ ó fi ilẹ̀ lọ sí ìlú tí islam ti rinlẹ̀ ó fi maka lẹ̀ tó ṣe pé ó ń bẹ ní abẹ́ àwọn kèfèrí gbà yẹn ó lọ sí madina níbi tí àwọn mùsùlùmí ti tẹ́wọ́ gbà bákanáà anábi sallallahu alayhi wa sallam ó ṣe ìrìn àjò láti lọ jàwọn ogun kan láti lè expand ilẹ̀ islam so eléyìí òun ni safar lil jihad ìyẹn jihad tọ́lá láti expand ilẹ̀ ilẹ̀ islam bákan náà láti pe àwọn èèyàn wọnú islam bó tiẹ̀ jẹ́ pé kò kí ń fọ́ọ̀sì àwọn èèyàn láti gba islam ṣùgbọ́n tí àwọn ọmọ ogun mùsùlùmí tí wọ́n bá wọnú ilẹ̀ àwọn kèfèrí ìsílà kí wọ́n gba islam tọ́máláwọn ò gba islam wọ́n ṣe kí ni wọ́n jùlẹ̀ yẹn lẹ̀ fún wọn that is wọ́n gbọ́dọ̀ jùlẹ̀ lẹ̀ fún àwọn mùsùlùmí tí wọ́n bá ti gba islam tọ́báwá láwọn ò ní gba islam àwọn ò ní fi ilẹ̀ ẹlẹ́kùn máa bẹ ní order control àwọn mùsùlùmí eléyìí ni yóò padà lead sí kí wọ́n bá wọn jà so èyí tí ó dẹ̀ pọ̀ jù nínú àwọn ìrìn àjò ànábì sallallahu alaihi wasallam lélẹ́yìí ìmí tó tún bẹ ní tó ṣe fún umrah àbí tó ṣe fún hajj wọ́n ni wọ́n kára ìdá aráàdà safaran akọ̀rọ̀ àbẹ́yìnà nìta ìyè tánàbí sọ́lọ́lá àtọ́lám tó wá fẹ́ ṣe ìrìn àjò yóò ká pílọ́tì láàrin àwọn ìyàwó rẹ̀ ìsábà máa ń mú àwọn ìyàwó rẹ̀ dání nígbàtí ó bá fẹ́ ṣe ìrìn àjò ilé ipọ́ nínú ṣe tí a nẹ́gbọ́wà Muhammad sallallahu alayhi wa sallam bó ṣojú ogun ni wọ́n lọ amúyàwó dání so tó bá ṣe pé ìyàwó ẹyọ kan ló fẹ́ mú dání nínú àwọn ìyàwó ẹ̀ mẹ́tẹ̀sán gẹ́gẹ́ bí Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala ṣe yọ̀nda fún òun kó lè fẹ́ ju mẹ́rin lọ anábi sallallahu alayhi wa yóò ṣe tí a mọ̀ sí alkúrà òun ni kí ó ṣe lọ́t láàrin wọn lápèjúwe ó lè kọ bí kéèyàn kọ orúkọ sínú pépà orúkọ bí ìyàwó mẹ́tẹ̀sán lápèjúwe kó wá fóòdì ẹ̀ kí ó wá dàrú kó wá mọ ẹyọ kan mẹ́ so ẹni tí orúkọ rẹ̀ bá jáde nínú àwọn orúkọ nínú pépà tí wọ́n ti ra tí wọ́n fóòdù yẹn ẹni tó orúkọ rẹ̀ bá jáde nínú wọn òun ni ó ṣe kiri òun ni ó tẹ̀lé anábíwá Muhammad sallallahu alayhi wa sallam sọlọ́bí jẹ́ pé orin lẹ́nu àti àwọn hadithi wọ́n ní kánà rasulullahi sallallahu alayhi wasallam idha arada safaran tí ànábì sallallahu bá fẹ́ ṣe ìrìn àjò kan akra'a bayna nisa'ihi yóò káàkì lot àbí yóò draw lot láàrin àwọn ìyàwó rẹ̀ fa'ayyatuhunna kharajata muha ẹni títí ẹ bá jáde nú wọn tórúkú ẹ bá jáde kharaja biha ma'ahu òun ni ó mú dání òun ni ó mú dání so anábi sallallahu alayhi wasallam a máa ṣe eléyìí yóò káàkiri lọ́tí ẹni tí tí ẹ bá jáde nú wọn so ni ó mú jáde tó bá dẹ̀ ti ṣe léyìí ìtumọ̀ rẹ̀ ni pé kò ní san padà ẹni tí ọba fi lè mú travel nínú àwọn ìyàwó rẹ̀ tó bá ṣe pé òun ni lọ́ọ̀tì ẹ jáde nú wọn òun náà ni lọ́ọ̀tì ẹ jáde nìyẹn kò ní san padà òun ṣe pé tó wá dé yóò wá ṣe kọ̀dọ̀ nǹkan yẹn fún àwọn ìyàwó tó kù so yíò ti lọ nìyẹn torí pé ó ká sí lọ́ọ̀tì láti lè fi wo pé ìrìn àjò tí mo fẹ́ ṣe yí o mo fẹ́ mú yàn kan dání àbí mo fẹ́ mú èèyàn méjì dání so àwọn tí kí ni wọ́n bá ti jáde òun náà ni ó tẹ̀lé lọ òun ni ó tẹ̀lé lọ àbáwọn ni wọ́n ó tẹ̀lé lọ so tó túmọ̀ sí pé àwọn tán wà ń lé yẹn so àwọn onítẹ̀lá Nábì sallallahu alaihi wasallam lọ tí ó bá ti kí ń ṣe pé gbogbo àwọn ìyàwó ẹ̀ ló fẹ́ kó dání so àrẹ̀mọ́ ń kà sí lọ́ọ̀tì yìí níbi tí àwọn èèyàn bá ti ní equal right ṣùgbọ́n equal right tí wọ́n ní èèyàn kan nìkan yẹn lè wà fún kò lè wà fún èèyàn méjì èèyàn kan ní ó ní nǹkan yẹn bóòlá ṣe wá ṣe àkàtì lọ́ọ̀tì ẹni tí tí ẹ bá jáde òun ni ó ṣe kiri òun ni ó mú ṣe lè yà náà bí sallallahu alaihi wasallam a ṣe so in tó ṣe yìí òun náà ni ẹni tí òun náà níyàwó bí méjì àbíyàwó mẹ́ta àbí mẹ́rin tó ṣe kó wá fẹ́ travel ó dẹ̀ fẹ́ mú kan nú àwọn ìyàwó rẹ̀ lọ ó fẹ́ mú kan lọ kò lè kó gbogbo ọ̀dá ní àbí méjì ló fẹ́ mú lọ kí ni nǹkan tí ó ṣe yóò ká tu lọ́tì so ẹni tí kìíní ẹ bá jáde nú wọn òun yóò mú dání náà ma wọ́n tán wà wà nílé ńkọ́ ṣótúmọ̀ sí pé tó wá dé yóò padà wá san nǹkan yẹn padà fún àwọn tó kù rárá kò ní san padà wọ́n padà sí tẹ́ẹ̀tì tí wọ́n wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìyẹn láti máa ṣe tí a mọ̀ sí alkọ́sùmù bẹ́yìnà zawjat kéèyàn máa pín oorun láàrin àwọn ìyàwó yóò ṣe kí ni yóò padà sílẹ̀ ṣùgbọ́n ìtí wọ́n fi travel yẹn so since tó ti cast lot kò tó di pé ó mú ẹni tó mú so kò ní san padà eléyìí ni ìtòrin ilẹ̀ nínú súnnà Muhammad sallallahu alayhi wa sallam náà ṣe ọ̀ràn yẹn ni wípé tíyàn bá fẹ́ travel tó dẹ̀ fẹ́ mú kan àbí méjì dání nínú àwọn ìyàwó rẹ̀ ṣé ọ̀ràn yẹn ni kó káàkiri lọ́ọ̀tì yẹn àbí kò ń ṣe ọ̀ràn yẹn àwọn afáàmì gbà pé ọ̀ràn yẹn ni nǹkan yẹn torí pé anábíwa muhammad sallallahu alayhi wasallam ó ṣe sọ àwọn míì gbà wípé kò kí ń ṣe ọ̀ràn yẹn ṣíṣe tí ànábì sallallahu alaihi wasallam ṣe ilistihbabu ni nǹkan tó wà mustahabu ni so wọ́n ní àwọn tán gbà pé kò ń ṣọ́ra yẹn wọ́n ní ó ní right láti choose ẹni tó bá wù ú pé kó tẹ̀lé òun lọ sí ìrìn àjò yẹn so tó bá wù ú ó lè choose ẹni tó bá wù láti tẹ̀lé òun lọ sí ìrìn ìrìn àjò yẹn sòkò rẹ̀ ń ṣe pé yóò tán padà tó bá di kó dé àyàfi tó bá ṣe wípé ó máa mọ̀ mú ẹni tó mú nítorí wípé ó fẹ́ fi ṣèkà lẹ́rù situation yẹn àwọn náà gbà pé yóò tán padà ṣùgbọ́n tó wá máa tán padà àsìkò tán fi wà lórí ìrìn àjò gangan ẹnu kò lórí pé kò ní san yẹn torí pé ìnira wà ń bí ìrìn àjò ṣùgbọ́n ìtàn ní ìkọ́ọ́mà tán fi ní tè níbi tí wọ́n lọ ìyẹn ni wọ́n gbà pé yóò san padà ìyẹn tó bá ṣe wípé ó máa mọ̀ mú ẹni tó mú láti lè fi ṣe bí ìkà fún ẹni tí ò mú ṣùgbọ́n wallahu alam to be on the safe side kó ṣe kúrà láàrin àwọn ìyàwó yẹn tó ẹ́kí méjì lórí kó káàkiri lọ́tí ẹni tí orúkọ rẹ̀ bá jáde nínú wọn tó wá mú lọ oṣù kaná lóní ọ̀sẹ̀ kaná lóní kò ní san padà torí pé kò ń ṣe wípé ó dìdí mú èèyàn kan láti mú lọ kó wá lọ lo àsìkò tó yẹ kó lò pẹ̀lú ẹnìkejì kó lò pẹ̀lú ìyẹn bí o bá ń ṣe pé ó ká ti lọ́ọ̀tì láti wùta lẹ́ni tí ó tẹ̀lé òun lọ sí ìrìn àjò yìí àníkódẹ̀ ní san padà so tí ó bá tún fẹ́ ṣe ìrìn àjò ní ibẹ̀ so tó bá tún ká sí lọ́ọ̀tì náà di same thing náà ni kò bá ṣe pẹ́ni tí ó mú lákọ̀ọ́kọ́ tí orúkọ rẹ̀ jáde lákọ̀ọ́kọ́ náà ló tún jáde lẹ́lẹ́ẹ̀kejì so kò ní san padà kò ní san padà so eléyìí Ah, súnà anábọ̀wà muhammad sallallahu alayhi wasallam ìgbà mí ó lè láwọn méjì lòun fẹ́ mú jáde nínú àwọn ìyàwó ìgbà mí ó lè jẹ́ pé ẹ̀yà kan náà nínú wọn ni ó mú jáde sẹ́lẹ̀ ìní tí afáǹsọ fún wa gẹ́bọ́ ṣe rí sahih bukhari àtàwọn tíra hadithi mí náà وكان إذا أراد سفرا أقرع بين نسائه توافشيني أجو tó dẹ̀ fẹ́ mú àwọn ìyàwó ẹ̀ àbí ìkanu ọdání èyí tí ó fi sọ́ọ̀bù iṣu yẹn òun náà ni pé kó káàkiri lọ́ọ̀tù láàrin wọn tó fa ayẹ́tuhu na kharaja sa'muha kharaja biha ẹni tí ó bá ṣe pé tiẹ̀ ló jáde yóò mú jáde wọ́lá ma hajjá ìgbà tí ànábì sallallahu alaihi wasallam tó ṣe hajj sáfàrà bihinna jami'a gbogbo wọn ni ó kó ṣe ájì gbogbo wọn ló kó ṣe ájì torí wípé ájì iṣẹ́ ìjọsìn ni ìsúnmọ́lọ́run ni so kò sẹ́ni tí ò ní fẹ́ ṣe ájì nínú wọn so gbogbo wọn náà ni ó ṣe ájì bọ̀ká sọ wípé ọkùnrin fẹ́ ṣe ájì ó dẹ̀ fẹ́ mú ìkannú àwọn ìyàwó rẹ̀ dání ṣé dandan ni kó ṣe kúrán nírú situation yìí so àwọn tí wọ́n sọ wípé kó kì ń ṣọ̀ràn èèyàn kéèyàn ṣe kúrán láàrin àwọn ìyàwó èèyàn ti ké kó cast lot àwọn náà sọ pé irú situation yìí yóò jẹ mustahabu kó ṣe kúrán yìí láti lè mú kanùwà torí pé kò sẹ́ni tí ó ní fẹ́ súnmọ́ kádẹ̀ ṣe ájì iṣẹ́ ìsúnmọ́ ni sọ yí pé ó máa jẹ́ nǹkan tí ó wà mustahabu ìpé kò ṣe kúrò àánú situation yìí ṣùgbọ́n àwọn tán bá ìpé tó wà fẹ́ ṣe ìrìn àjò tó rẹ̀ fẹ́ mú kanú àwọn ìyàwó ẹ̀ kó kàn mọ́ kí kanú wọn kóhun ni kó tẹ̀lé òun kó ṣe kúrò àánú ìpọ̀ràn èèyàn ni kó ṣe kúrà so tó bá débi ọ̀rọ̀ hajj wọn ó tún kàn pa gan ìpọ̀ràn èèyàn ni kí ó ṣe kúrà ní ṣùgbọ́n tó bá ṣe ní pé ó kàn mú èèyàn kan nú wọn tó ní òun fẹ́ mú lọ fún hajj so eléyìí àwọn ó sọ wípé nǹkan tó ṣe wípé yóò san padà fún ẹnìkejì tó ṣe wípé kò mú lọ ìyẹn tó bá ṣe pó kàn kìyàn kan bẹ́ẹ̀ tó ṣe pé anytime tó rẹ̀ fẹ́ lọ náà yóò fẹ́ mú kan lọ tó ń bá ń lọ nàmì eléyìí ó mú wa lọ síbi wípé ṣé ọ̀ràn ayẹ̀ òun ni kí ọkùnrin kó rán ìyàwó rẹ̀ lọ sí hajj ṣé ọ̀ràn ayẹ̀ ni kó rán ìyàwó lọ sí hajj kò ń ṣọ̀ràn ayẹ̀ walillahi ala nnasi hijjul bayt man istata'a ilayhi sabila ọ̀ràn yẹn ni hajj jẹ́ fún ẹni tó bá ní agbára àti lọ ṣùgbọ́n tí ó bá ti ní agbára àti lọ òkè ń ṣọ̀ràn yẹn fún láti lọ bó ṣọkùnrin ni bó ṣobìnrin so tí ọkùnrin bá ní agbára àti rán rẹ̀ lọ sí hajj ṣé ọ̀ràn yẹn ni kó rán ìyàwó rẹ̀ lọ hajj tí ó bá ní agbára rẹ̀ náà kò kí ń ṣe ọ̀ràn àyàn ṣé nǹkan tó dáa ni nǹkan tó dáa ni tó bá ní agbára rẹ̀ iṣẹ́ olóore ni iṣẹ́ tí ó ní ládá ni ṣùgbọ́n ṣáà lè sọ wípé ó gbọ́dọ̀ ṣe kò sáfà tó ń sọ yẹn kí ni rízì ni wípé tẹ́ bá sọ pé ó gbọ́dọ̀ rán ìyàwó rẹ̀ lọ ájì ọ̀pọ̀lọpọ̀ àwọn àfà tó máa ń sọ wípé kí obìnrin ó bá travel ó gbọ́dọ̀ travel pẹ̀lú mahram ìtumọ̀ rẹ̀ o ni pé ọkùnrin yẹn ájì ó jẹ́ ọ̀ràn èèyàn fún lẹ́ẹ̀mejì nínú ìsẹ̀mí rẹ̀ ájì ò lè jẹ́ èèyàn fún yẹn nínú ìsẹ̀mí ju ẹ̀kan lọ kò lè jẹ́ ọ̀ràn èèyàn fún yẹn kan nínú ìsẹ̀mí ju so ju ẹ̀kan lọ torí náà ọ̀rọ̀ ájì ó jẹ́ èèyàn ó jẹ́ ọ̀ràn àyàn lórí individual ni kò ń ṣe ọ̀ràn àyàn kí ọkọ rán ìyàwó ní ájì bẹ́ẹ̀ ni kò ń ṣe ọ̀ràn àyàn kí ìyàwó rán ọkọ ní ájì obìnrin mi ma lówó tó ṣe wípé owó tó ní ó tó ṣe ájì ó yọ ti ájì ó ní agbára ti yọ ájì ó ní máhàrámù tó lè tẹ̀lé bẹ́ẹ̀ bàbá rẹ̀ àbí àbúrò rẹ ọkùnrin ẹgbọ́n rẹ ọkùnrin so the situation bẹ́ẹ̀ yóò lọ ṣe hajj ọkọ̀ òdè ní right àti block ẹ̀ kó prevent ẹ̀ kó mọ́ ṣe so kò wá ń ṣe ọ̀ràn yàn fún láti ran ọkọ ẹ̀ ní hajj ni bí ó ṣe kí ń ṣe ọ̀ràn yàn fún ọkọ láti ran ìyàwó ní hajj délé ti fà ẹnu àwọn àfọ àkọlórí yẹn náà tó bá níyàwó méjì ń kọ́ ṣé ọ̀ràn yàn òun ni tó bá fi rin eléyìí lọ ló gbọ́rọ̀ rin eléyìí náà lọ so eléyìí so yóò di wípé àti tó bá fi lè mú eléyìí lọ rádà wípé òun fẹ́ ṣe ájì ní ṣe wá ṣe ó wá rán yìí lọ láì ṣe kó ṣe kúránì ṣé ọ̀ràn èèyàn náà ni pé kó mú eléyìí lọ ń gbà míì tí ò bá ṣe kúrá eléyìí ẹnu nǹkan ẹnu àwọn àfókù lé lórí ni ṣùgbọ́n à ń sọ eléyìí láti lè fi sọ kí ni ẹ̀sìn sọ torí pé àwọn nǹkan tó pọ̀ jù lónìí òun ni feelings táwọn èèyàn máa ń fi kò ń ṣe dẹ́sìn sọ òun ni tọ́pọ̀lọpọ̀ máa ṣe yìí ẹlòmí ó dá sọ́rọ̀ ẹ̀sìn tán tó bá sọ tẹ́mì ẹ̀ òkú gbogbo eléyìí tó wá sọ kalẹ̀ yìí sìn bó ló ti ní gbogbo eléyìí tó ń sọ yìí ẹ̀ mo fíìl pé n tó yẹ kó ṣe leléyìí àwọn kan rẹ̀ ń ba nǹkan púpọ̀ jẹ́ nínú ìsìláàmù kódò ń dalérú so nǹkan tí ó jẹ́ ọ̀ràn yẹn agbọ́dọ̀ mọ̀ in tí ó kìí ṣe ọ̀ràn yẹn agbọ́dọ̀ mọ̀ nǹkan tó ṣe pé ó dáa tí a bá lè ṣe nǹkan tó ni tí a bá lè ṣe nǹkan tó ṣe wípé kò ń ṣe ń gbogbo eléyìí nǹkan tí agbọ́dọ̀ ni sọ anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ni walamma hajjá sáfàrà bihinna jami'an ìgbà tó ṣe hajj gbogbo wọn ni ó ṣe kí ni ó ṣe ìrìn àjò pẹ̀lú wàkánà ìdá sáfàrà kharaja min awwalin nahar so lẹ́yìn ẹ afátẹ̀síwájú wọn ni tí anábi sallallahu alaihi bá ṣe ìrìn àjò a sábà fẹ́ jáde níbi ọwọ́ ìbẹ̀rẹ̀ ọjọ́ àmọ́ fẹ́sábà jáde níbi bẹ̀rẹ̀ ọjọ́ wàkánà yastahibu al-khuruja yawm al-khamis bákaná nabi sallallahu alayhi wasallam a ma prefer ipe kí ó travel ní ọjọ́ alamisi eléyìí ó pọ̀ nínú àjò anábi sallallahu asallam àfi àwọn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan wàdá allaha an li ummati anábì sallallahu alaihi wasallam ó bẹ̀ lọ́wọ́ bá kó fi albarka sí in tí àwọn umma wọn bá ń ṣe fi bukuri ha in tí wọ́n bá ń dájí ṣe pàtàkì lọ láti lọ tajà islam ó encourage ká máa ṣe kátàkárà ká níṣẹ́ lọ́wọ́ ṣebi encourage ẹ̀ dé lẹ́yìn tá a bá tán tá àṣùbá ètò dáa náà ni ká tètè bọ́ sọ́jà ká tètè lọ ṣiṣẹ́ ká wá ń tí àájẹ lọ àfẹni tó bá ṣe pé jíjẹ rẹ̀ àwọn àsìkò ní ìlú bọ́ sí sọlọ́bù pé anábọ́wà muhammad sallallahu alaihi wasallam oníláwò tawakkaltum aw law tawakkaluna ala Allah haqqa tawakkuli tẹ́bà ń gbára lọ́lọ́wọ́ bó ṣe kẹ́ gbára lé e larazaqakum kama yarzuqu at-tayr ọlọ́wọ́ ọba ò bá fún yín ní àrízìkì bó ṣe máa ń ṣe fún àwọn ẹyẹ tó ṣe wípé àtàkùdù ti máa sọ tí àwọn ẹyẹ bá jáde nínú ibi tí wọ́n ń gbé wọ́n jáde lọ́wọ́ àárọ̀ ti máa sọ lẹ́ni tẹ́bí ń pa wataruhu bitana tán bá padà sílé wọn ti yó àwọn ẹyẹ gan mọ̀ pé kí àwọn fi òwúrọ̀ káwọn fi ṣiṣẹ́ káwọn fi wá nǹkan táwọn ó jẹ bó wá ní àwàta jẹ́ ọmọ ènìyàn so anabiwa muhammad sallallahu alaihi wasallam a ma ṣàdúrà pé kí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala kó albarka síbi iṣẹ́ òwúrọ̀ tí àwọn umma ń ṣe wakana idha ba'atha sariyatan aw jayshan ba'athahu min na an-nahar bákan náà tó wá àwọn èèyàn lọ sójú ogun bóyá àwọn ọmọ ogun tí òun sí ń ọmọ ogun tó wà ń bẹ ni anábi sallallahu a iná níbi ọwọ́ àárọ̀ that is before kó tó di bí ìrọ̀lẹ́ àárọ̀ mọ́bí zuri yóò ṣe bákanáà wa amara al-musafirin idha kanu salatatan an yu'ammiru ahdahum àwọn arìnrìn àjò tí wọ́n bá jẹ́ bí mẹ́ta àbí jù bẹ́ẹ̀ lọ yìí anábi sallallahu alaihi wasallam ó ma ń pa wọ́n láṣẹ kíkán yé èèyàn kan lẹ́ni táwọn ó ma gbọ́rọ̀ sí lẹ́nu eléyìí lè ní ẹjẹ́ ká gbà báyìí èyí tí wọ́n fi máa bára wọn jà anábi sallallahu alaihi wasallam oníkanyìn èèyàn kan kó jẹ́ amíru kini amíru safa iṣẹ́ rẹ̀ náà ju ìrìn àjò lọ kò ń ṣe amíru ẹgbẹ́ lansọ amíru asafa ìrìn àjò yẹn kó ní kini ẹni tí ó máa darí ẹ ẹni tí àwọn yòókù máa gbọ́rọ̀ sí lẹ́nu tàbájọ́ ń wo ẹjá ṣe bá ẹjá ṣe báyìí tẹnu ò bá kò wọ́n ni amíru èwo ni ká ṣe bẹ́ẹ̀ in tó ń bá níkan ṣe tí ó bá ti takòtò ọlọ́wọ́ bá wa ta'ala òun náà ni tí wọ́n gbọ́ tí wọ́n ṣe láti lè jẹ́ kí wọ́n darí ìrìn àjò wọn so anábíwa muhammad sallallahu alaihi wasallam ó encourage eléyìí náà eléyìí kò fi ààyè lẹ̀ fún kányà mírù ẹgbẹ́ táwa sọ wípé tó bá ti sọnú ẹgbẹ́ òun ni tí àmọ́ gbà àbí nkankan àbí ká tẹ wá gbé ẹgbẹ́ yẹn ní ká gbé sí ipò olórí ìlú eléyìí lára àwọn àdánwò tó ṣe pé ó bá àwọn ìlú islam lónìí nù òun ni ká ní a ẹgbẹ́ kan táwa yẹn èèyàn kan ní àmírù bọ́ bá ṣe yẹn ní àmírù yẹn kò ṣe kákan mọ́ fi darí ètò tá a bá ń ṣe àá gbé sí ipò ẹni tó ṣe wípé ní tó bá ti sọ so, ó ju nǹkan tí olórí ìlú gan sọ lọ in tó ń bá sọ ó ju tí olórí ìlú tá ń bẹ nínú ẹ bá ṣe kíní tó bá sọ kódà ibi tí àwọn ẹlòmíín gbé tán nìyí in tó bá sọ ó ọ̀rọ̀ tí anabi muhammad sallallahu alaihi wasallam tó bá sọ lọ so kò sí dáòtù pé orí ibú lélẹ́yìí kò sí dáòtù pé kíní orí ibú ni tábàlà yìnyín kan àmírù la pè ní rọ̀yísù la pè ní ẹkìní kan la pè ní ó kàn fi darí ìjòkó wa kó fi darí ọ̀rọ̀ wa kò dẹ̀ gbọ́dọ̀ tako ọ̀rọ̀ ọlọ́wọ́ kò gbọ́dọ̀ tako ọ̀rọ̀ anẹ́bíwa muhammad sallallahu alayhi wa sallam bákan náà kò gbọ́dọ̀ jẹ́ni tí ó ma bá sọ ara àwọn ẹgbẹ́ oríṣiríṣi alikhwanul muslimun ní isbu tahrir àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ìlú tó lọ́ba tó lólórí wọ́n gbé olórí wọn sí ipò olórí ìlú in fact ipò tán gbé sí ojúpò olórí ìlú délẹ́gùnkún wó ní kí àwọn ọmọ ẹgbẹ́ kan wá ṣe bí àfikún fún ẹni tí wọ́n pè ní morshid àbí ẹni tí wọ́n pè ní kí ni amir so débi pé tóun bá ní báyìí nìkan lọ tí olórí ìlú báyìí tó bá sọ pé báyìí nìkan ṣe ní tóun nìkan ṣe yẹn òun ni tí wọ́n ṣe wọn ní tẹ̀lé àṣẹ olórí ìlú eléyìí ni wọ́n ń pè ní ìjọba nínú ìjọba eléyìí ò kì ṣe Islam so lára àwọn kan tí ó jẹ́ kí àwọn ìlú rẹ̀ lárúbá míì kí wọ́n tó ròdò ní òní pé àwọn ẹgbẹ́ wọ́n ti mú àwọn olórí wọn wọ́n gbé wọn sí ipò olórí ìlú àṣẹ olórí ẹgbẹ́ ó ju àṣẹ olórí ìlú lọ ṣùgbọ́n tó tún ba nínú jẹ́ òun ni kí anábì sallallahu alaihi wasallam sọ ọ̀rọ̀ báyìí kí olórí ẹgbẹ́ ó ní báyìí ni àbí káwọn ẹgbẹ́ yẹn ní táwọn fẹ́ ṣe lélẹ́ yìí àárọ̀ àwọn ẹgbẹ́ yìí tó ṣe wípé tó bá di ọ̀rọ̀ ọ̀run wó kó ti hadith anábì sallallahu alaihi wasallam tó bá di ọ̀rọ̀ hajj òun ó kó tí hadith anábì sallallahu alaihi wasallam tó bá di ọ̀rọ̀ eléyìí hadith wà aya al-Qur'ani wà ṣùgbọ́n tó bá ti di ọ̀rọ̀ bóòlá ṣe ń bá olórí ìlú tó jẹ́ olórí ìlú lò ibẹ̀yẹn ni wọ́n ti ní ka hadith ma wọ́n ní gba hadith anábì sallallahu kàmàdára ẹ̀ tílẹ̀ ẹ̀ wọ́n ṣe léyìí wọ́n lo yìí wọ́n lo yìí wọ́n máa chájì àwọn ọ̀dọ́ against àwọn olórí so eléyìí kò ń ṣe ìlànà anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ṣe lo àhàdíìsì rẹ̀ níbi ọ̀rọ̀ ọ̀run níbi ọ̀rọ̀ àwẹ̀ níbi ọ̀rọ̀ hajj ó náà lẹ́gbọ̀rọ̀ ló àhàdíìsì rẹ̀ nípa bó la ṣe ń bá àwọn olórí lò odidi kìtàbù ni kìtàbù ìmára àwọn àhàdìsì tó ń bẹ́ẹ̀bẹ́ lórí bóò ni a ṣe ń bá olórí ló àti bẹ́ẹ̀bẹ́ lọ ó àdírẹ́sì gbogbo àwọn kan wáyé bákaná bá lọ kìtàbù ahkam sọ̀yẹ̀ bukhari àtàwọn tíra àhàdìsì mi wọ́n àdírẹ́sì gbogbo àwọn kan wáyé ṣùgbọ́n ẹni tó ṣe pé ó bá ti gbé ẹgbẹ́rù gbogbo àwọn yóò jù wọn sẹgbẹ kan èyí tí olórí wọn bá sọ òun ni nǹkan tí abẹ́ gé so tán bá ní kan fa wàhálà wọn fa wàhálà so eléyìí lára àwọn nǹkan tí ó sọ àwọn ẹgbẹ́ yìí ní bídíà nù ṣùgbọ́n pé nǹkan tó kàn wà wọn jọ ń ṣe wọ́n kàn fèèyàn kan wọ́n ní kó máa darí táwọn ń ṣe ṣe kò sí buru tó burú bí eléyìí kò sí tó burú bí pé wọ́n fúnra wọn lórúkọ kò rẹ̀ sí tó burú bí pé wọ́n yẹ̀yẹ̀ kan kó máa darí àkójọpọ̀ àwọn yẹn ẹ̀bá pè ní amiru wọ́n pè ní rọ̀yísù wọ́n pè ní múríṣílù wọ́n pè tó wọ́n ká pè tí ó bá ti kí ṣe nǹkan tó jẹ́ nǹkan haramu ni wọ́n pè é ó sì nǹkan tó burú agbé sí ipò ipé tó bá sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ òun ni tá a máa tẹ̀lé gọ́gọ́ kò bá àtakò ọ̀rọ̀ muhammad sallallahu alayhi wa sallam àti di ẹgbẹ́ tó ń dà fúlàmù kò bá àtakò ọ̀rọ̀ subhanahu wa ta'ala àti di ẹgbẹ́ tó ń da ìsìláàmù tó bá ṣe wípé irú ẹgbẹ́ tà ń ṣe òun ni olórí wa bá sọ àbí ní tí wa bá sọ òun là kódà kó tako tí ọlọ́wọ́n bá ti òjíṣẹ́ ẹ̀rọ bá sọ so ó wọ́n kẹ́ tó rí àwọn ẹgbẹ́ kan tí wọ́n kóra wọn jọ tó ṣe wípé wọ́n sora wọn mọ́ pọ́lítíìsì ní orúkọ ẹ̀sìn Islam àti kó ṣe kékun wọn ní deviation gbogbo tó ní ṣe pẹ̀lú bóòlá ṣe bá wọn olórí tó ń bẹ ń bẹ bá ṣe bá wọn lò tánàbìsọ̀lá sọ́lá ń gbogbo àwọn nǹkan ẹ̀yàn nígbà àfi tó lórí yẹn bá jẹ́ olórí ẹgbẹ́ wọn ló kù ẹni tó ṣe fún ọjọ́ ní ìròrí kan náà tí ó bá ti kí ń ṣerú ẹ̀yìn gbogbo bí ìjọba rẹ̀ ó ṣe wálẹ̀ tí wọ́n dojú ìjọba rẹ̀ bólẹ̀ òun ni ó ma wá so eléyìí lára àwọn nǹkan tí àwọn àfá súnnà tó ma fi ń tako àwọn ẹlẹ́gbẹ́tẹ́gbẹ́ wọ̀nyí òun ni eléyìí so amir tá a bá ń ṣe ìrìn àjò kódà kájẹ́ bí mẹ́ta sọ anábíwa muhammad sallallahu alaihi wasallam ó encourage eléyìí nítorí kí a lè gbọ́rọ̀ ká lè ní ìmọ̀ràn láàrin ara wa ibi tí òun bá dẹ̀ lọ káṣekíní ká lọ lópin ìgbà tí ó bá ti tako ọ̀rọ̀ ọlọ́mọba subhanahu wa ta'ala tí ó dẹ̀ máa ṣe ọṣẹ́ àti dojú ìjọba tó ń bẹ nú ìlú bolẹ̀ tí ó bá ti ṣe yẹn so ó pè ní amiru wọ́n pè ní murshidu wọ́n pè ní rọ̀ìsù wọ́n pè mudiru kò sí nǹkan kan tí ó burú bí ìyẹn so inshallah àdàbí mi bàrẹ̀ subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk náà wọ́n tún kẹrẹ wọ́n ti yọ̀dá fún mi Nam a ìbéèrè àfáà ní pé the insecurity bó ṣe lọ nínú ìlú ṣáàlùsọ yí pé nǹkan tí ó wà advisable tó dáwà encourage òní pé tíyàn bá fẹ́ ṣe kó ṣe istikhara náà a ṣe istikhara òní láti lè wá orí nǹkan tá fẹ́ dáwọ́lé anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam ó encourage wa lórí ilé bákan náà a tún máa ṣe ń tán pè ní istishara classic advice àbẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n ń ṣe ìrìn àjò náà bóò ní ọ̀nà ṣe rí ibi tá a fẹ́ lọ bóò ní bẹ́ ṣe rí àbẹ́rẹ̀ so méjèèjì náà ni a ṣe papọ̀ so kò ń ṣe wípé àákànlá rẹ̀ láì lórí ti kára nìkan láì ṣe ìfìṣàrà so a ní láti wádìí bóò ní situation ló ṣe rí ibi tá a fẹ́ travel lọ bóò ló ṣe rí so lẹ́yìn àáṣọ wa ṣe ìfìkára so lórí pé orí tó máa ń bẹ́ndì nǹkan yẹn kọ́lọ́wọ́n bá kí ó fi wá ṣe kò ń gẹ́ so kò ní ẹṣẹ́ jẹ́ wallahu a'lam náà a ìbéèrè ò ní pé ẹni tí ó fẹ́ ṣe ìrìn àjò ó dẹ̀ fẹ́ mú kan àwọn ìyàwó ẹ̀ dání so ìkanu wọn ní àwọn ọmọ tó ṣe pé àti fi àwọn ọmọ ilẹ̀ láti travel àwọn máa jẹ́ nǹkan nira fún ṣoṣo lè fi yẹn mú yìí tí ò nídìíwọ́ lọ so since tí ó ti jẹ́ pé tí ó nídìíwọ́ òun ti nídìíwọ́ rẹ̀ jì so ṣó lè mú èyí tí ò nídìíwọ́ kó mú lọ so ṣé tó wá mú lọ náà ṣó túmọ̀ sí pé yóò padà sàn padà fún èyí tó ṣe wípé ó nídìíwọ́ sígbà tó bá di àsìkò tóun náà nídìíwọ́ mọ́ so ta bá ní kí àwò tí ò bá ti ṣe kúrán tí ò ká sí lọ́ọ̀tì láti lè fi mú yẹn so nírú situation àwọn àfáà mi gbà wípé yóò san padà yóò san padà so tí o bá ti káàkiri lot láti lè fi mú èyí tó mú ṣùgbọ́n tó wáyé kó káàkiri lot ló fi mú èyí tó mú kò ní san padà so ẹnu kò lórí yẹn ṣùgbọ́n ó kàn píìkì kan fún reason kan sí kejì so ó túmọ̀ sí pé tó bá fẹ́ travel so yóò san padà fún èyí tí kò píìkì yẹn so eléyìí uh, according to etí àwọn afáàmì tí wọ́n sọ so ṣùgbọ́n uh, clear text kò wá lórí rẹ̀ láwọn míì fi sọ wípé ó ní right láti travel pẹ̀lú èyí tí ó bá wù nínú àwọn ìyàwó rẹ̀ lópin ìgbà tá a bá ti rẹ́rìí wípé a ó fẹ́ fi ní ìkan lára ni. Uh -huh torí pé tó bá fi lè travel ooru ti tọ̀hún àsìkò tó yẹ kó fi stay sọ́dọ̀ tọ̀hún yẹn so àsìkò yẹn kò ní sí bẹ̀ mọ́ so tó yẹ pé torí yẹn ló fi ṣe so àwọn sọ yí pé yóò san padà fún that is ọjọ́ tí nísìnká ní kó ń travel lọ sí ibì kan ibi tó wá ń travel lọ yóò lo bí ọjọ́ mẹ́rin márùn-ún kó tó débẹ̀ wọn ní yẹn mọ́ torí pé gbogbo yẹn ìnira ni ibi tí ó ń lọ gangan tó bá débẹ̀ àsìkò tí wọ́n fi jọ wà papọ̀ láwọn méjèèjì yẹn òun ni wọ́n mọ̀ sí tí ó padà sọ fún ìtí ó wà ń lé so wọ́n ní tó bá ṣe kó fẹ́ fi ní lára ṣùgbọ́n tó wáyé pé kò ń ṣe kó fẹ́ fi ní lára àwọn náà ní kò ní san padà ṣùgbọ́n èyí tó tẹ̀wọ̀n wallahu a'lam tí ọkàn ba èlò ni pé tí ò bá ti ṣe kúrò kó san padà tí ó bá ti ṣe kórè àti ó bá ti káàtì lọ́ọ̀tì ṣùgbọ́n tó yẹ kó káàtì lọ́ọ̀tì fún múmú ìyàwó lọ ni kò sí sísan padà torí pé anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam tó ń káàtì lọ́ọ̀tì fún àwọn ìyàwó tó fi mọ́ àwọn kan lọ kò sí evidence pé ó máa ń san padà fún àwọn tí lọ́ọ̀tì tí wọn ò jáde sòtòrí náà ká sọ yí òkè yóò san padà sọ eléyìí ọ̀rọ̀ tí ò ní ẹ̀rí ni sọ́gẹ́bí tí mo sọ àwọn nǹkan báyìí nǹkan tó pàtàkì káwọn èèyàn understand ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń dá sí àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú nǹkan báyìí àwọn nǹkan ẹ̀dẹ̀ ní èyí tí wọ́n ṣe ń tẹ́sìn sọ náà sọ so tó máa tó wá dá sí tẹ́nì àwọn nǹkan ẹ̀yìn ó tún wá dáárín àwọn obìnrin yóò dáárín wọn rú bí a fámílì tí ó gún régé tán gbọ́ nǹkan yẹn yé ìgbà tí èèyàn kan tí ó mọ̀ ń pa nǹkan tó ṣe pé òun kàn ń fi bóun ṣe fíìl ló fi ń sọ̀rọ̀ yóò wá dá fìtínà ẹlẹ̀ sínú fámílì òun fámílì ni so àwọn tí àárín wọn gúnrégé tẹ́lẹ̀ yóò di pé àárín wọn gúnrégé mọ́ látara pé èèyàn kan sọ̀rọ̀ tí ó kìí ṣe tí ẹ̀sìn sọ so tó wá ṣe kó káàtì lọ́ọ̀tì ni wọ́n ń san padà ṣùgbọ́n tí ò bá káàtì lọ́ọ̀tì eléyìí lẹ́nu àwọn àfó kò lè lórí ṣùgbọ́n èyí tí ó tẹ̀wọ̀n wallahu alam òun pé kó san padà tí ò bá ti káàsì lọ́jì so a ní tó wá ṣe yí ọ̀rọ̀ hajj ni nísìn ó fẹ́ travel lọ sí hajj ó dẹ́ okó òun máa fẹ́ mú kan nú àwọn ìyàwó òun dání láti máa àtìsí òun gbàtí nítorí tara ti tiẹ̀ òun ló fẹ́ mú ìyàwó dání nì so irú yẹn náà wọ́n á ní ọ̀ràn yẹn ní kó káàsì lọ́jì nísìn ó káàsì lọ́jì ń sìn eléyìí ni kìíní ẹ̀ jáde ó tún fẹ́ lọ ájì ní ọdún káàkiri lọ sí yìí títí ẹ jáde ńlá ti àbí two years ago náà ló tún jáde ègé òun náà ni ó mú lọ tó bá ti ń káàkiri lọ sí tó bá ṣe pé ó ní ìdíkí ni ẹni tí ó máa àti ẹni tí lọ sí ti ò jáde kó náà ní kọ́dàrú lọ ọmọ ni ìwọ ni wàá tẹ̀lé mi lọ́tẹ̀ yìí tó túmọ̀ pé tí ó bá lọ míì according to umu na àwọn tán sọ pé ó lè pick anybody nú àwọn ìyàwó ẹni láti lè ṣe kíni láti travel pẹ̀lú ọ̀n tó bá ti di bí nǹkan tó ní í ṣe pẹ̀lú ìjọsìn yẹn so ó máa dáa pé tó bá ṣe fẹ́lẹ́ yìí kó ṣe fún èkejì náà wọn àlọ́ràn èèyàn ní o ṣùgbọ́n wọ́n gbà pé kíni èyí tí ó dáa kó ṣe nìyẹn so torí pé lẹ́yìn ó ti mú ìjọsìn dání so ṣùgbọ́n àwọn the other gúrùpù ni àwọn gbà pé kí ni tí ò bá ti káàsì lọ́ọ̀tì so ọ̀ràn àyàn òun ni pé tó bá fi lè mú kan lọ ní ìrìn àjò tó fẹ́ rìn ó gbọ́dọ̀ mú kejì lọ tó bá fẹ́ ìní ìyẹn tó bá ṣe pé láti lọ àti tiẹ̀ náà lára nǹkan míì ti máa súnmọ́ eléyìí ò ní pé obìnrin fẹ́ ṣiṣẹ́ ó fẹ́ travel lápèjúwe nìsín obìnrin gangan fúnra ẹ̀ ló fẹ́ travel nìsín so bóyá ó ní maharamu tí ó tẹ̀lé ọ̀rọ̀ maharamu kọ́ fẹ́ sọ owó fẹ́ travel adẹ̀mọ̀ pé almabit kí ọkùnrin sùn sí ọ̀dọ̀ ìyàwó rẹ̀ lára ráìtì obìnrin yẹn ó wá fẹ́ travel ṣé tó bá travel lọ tó bá padà dé ṣé ọkùnrin yẹn máa san àwọn nǹkan wọ̀nyẹn fún a san àwọn ọjọ́ tí ó fi sílára dìyẹn ṣé ó máa san padà fún un sẹlẹ̀ iná lára àwọn kan tó nídìí kéèyàn farabalẹ̀ ni tó wáyé pé obìnrin yẹn travel nítorí ara títí ẹ̀ kò ń ṣe pé kíni nítorí ọkọ ló fi travel torí ara títí ẹ̀ àbí torí ìkannú àwọn ẹbí ẹ̀ ló fi travel àwọn days tó fi travel yẹn ní ọkọ̀ ò ní san fún padà so kò ní dé kó máa fa wàhálà wípé ìgbà tó wò ti sí lára ń ìyàwó òun àbọ́dọ̀ ìyálé òun ló wà nígbà òun kọ́ ló lé kúrò nílé ìwọ ló travel fúnra rẹ ó dẹ̀ yọ̀ǹda fún ẹ pé kí ni ó lè lọ rí àwọn ẹbí ẹ tó fẹ́ rí àbò fẹ́ ṣe nǹkan kan ó lè lọ ṣe so tó bá wá padà dé ẹ̀hẹ́n ẹ bẹ̀rẹ̀ pínpín tuntun ni ṣùgbọ́n àsìkò tó fi travel yẹn obìnrin lọ olóṣù mẹ́ta olóṣù mẹ́rin wá padà dé wá bẹ̀rẹ̀ fìtínà ń lé pé ìgbà tó tún ní gbogbo gbà yẹn ṣùgbọ́dọ̀ ìyàwó kejì ló wá kò ń ṣe ẹ̀tọ́ rẹ̀ ni kó béèrè pé kó san padà fún ṣùgbọ́n ló gbọ́ tábù torí ọkọ ọkọ ló bẹ̀ ń ṣẹ́ pé ọkọ ló ní kó lọ ṣe nǹkan fún àwọn ẹbí òun àbí nǹkan kan definitely tó bá padà dé yóò san fún padà toró ń ló ní iṣẹ́ tí ó bẹ̀ so tó bá lẹ̀ tábù torí ẹlòmíì náà tí ó kì í ṣe torí ọkọ in tó tẹ̀wọ̀n náà ni wípé tí ò bá ti ní ṣọkọ ló ránṣẹ́ yẹn so kò ní dé kó máa béèrè pé kí wọ́n wá pọn padà fún òun ó travel fún hajj lápèjúwe nísìn tó bá wá padà dé so that is ọkọ̀ tẹ̀lé bí á bàbá rẹ̀ ló tẹ̀lé lọ hajj àbí àbúrò rẹ̀ ló tẹ̀lé ló ṣe máhàrámù ẹ̀ lọ tó bá padà dé ṣe yóò sọ pé kí ọkọ san fún òun gbogbo àwọn ọjọ́ tí òun lò ní ájì tó wọ́n fi tún lára àbàdà ni so ó travel nítorí ara rẹ̀ ni so àwọn kan wọ̀nyí

náà ẹni tí ọkọ ní pé òkè ọkọ múyàwó kan lọ lákọ̀ọ́kọ́ so ó wá fẹ́ mú náà lọ ní ẹ̀kejì kò káàkiri lọ ó kàn píkì yẹn kan ó lọ so a ní tó tẹ́wọ̀n yóò san padà fún yẹn ẹ̀yìn máa fẹ́ san padà fún ní òun ò lọ so ọkọ̀ tí wọ́n mú èyí tó tẹ̀lé lọ ní previous year ó tún mú yẹn náà lọ ṣé yóò san padà fún sọ́kọ́ máa san àwọn days wọn fi lára yẹn padà fún yìí tó kò ní san padà kò ní san padà torí pé òun ló ní kí ni òun ò lọ so tí ọkọ̀ bá padà dé wọ́n ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kọ́sùmù mi pínpín mi ni so wallahu a'lam Naam? Naam. Thank you. Eh, ọ̀rọ̀ ṣe burkina faso mi mọ́ mọ́ọ̀tí ń pa àwọn nǹkan ẹjọ́ àwọn nǹkan téèyàn ń rí tí àwọn èèyàn ń sọ lórí àríyá facebook nǹkan nǹkan mọ́ra wọn lọ́nà ṣùgbọ́n kókó òun ni pé àfẹ́ tí ó sọ ẹni tó bá mọ̀ ní òdodo lórí ọ̀rọ̀ ẹ̀sìn náà èyí tá a fẹ́ sọ àásọ ní sísọ tó ṣe pé kò ní dàbí ìgbà tó ṣe pé a máa mọ̀ mọ̀ ní confrontation pẹ̀lú ẹni tó jẹ́ olórí sòtó lórí bá ṣe òfin nǹkan tó kù díẹ̀ káàtó so àáwọ̀ ọ̀nà wo náà la lè fi àdírẹ́sẹ̀ kò ń ṣe ọ̀nà tí a fi àdírẹ́sẹ̀ tí ó dàbí ìgbà tó ṣe wípé à ní tí ó dájú wà tó ṣe pé kíní àti ẹ̀ náà ní ẹ̀ rárá so eléyẹ̀ náà kò ń ṣe ìlànà sunna nabuwa muhammad sallallahu alayhi wa sallam so anabi sallallahu alayhi wa sallam man arada an yansaha idi sultani fala yudihi alaniya in tó bá fẹ́ ṣe nasiha fólórí kó má ṣe gbangba ta anabi sallallahu alayhi wa sallam ni walakin liya'khud bi yadihi wa liya'khulu bihi kó pasófò pẹ̀lú ẹ fa in qabila minhu tó bá gbà lọ́wọ́ rẹ̀ fa dhaka ń ta fẹ́ náà ní wa illa faqad adda alladhi alayhi tí olórí ò bá gbanà sí àtòfún kọ̀rọ̀ yẹn òun ti ṣojúṣe títí ẹ̀ ṣùgbọ́n kálà ń ṣe nà sí àfún olórí ká máa sòkò ọ̀rọ̀ lù ú ká máa járáǹtì ẹ̀ gbangba ta ìyẹn náà lè sọ̀rọ̀ nà sunnati fi ṣe yìí kò bá súnnà mu so torí pé àwátá jẹ́ òbí gan a ní fẹ́ kó ṣe pé ká sọ̀rọ̀ kí ó wá kù díẹ̀ káàtó kíkan náà ọmọ wá wá dìde ó kàn máa sọ̀rọ̀ jàùjàù sí wa i feel offended ife bó ló máa ṣe bẹ́ẹ̀ lẹ́gbọ́n òní láìkí kábòrò òun sọ̀rọ̀ sóun bẹ́ẹ̀ àgbà òní láìkí kọmọdé sọ̀rọ̀ sóun bẹ́ẹ̀ bó wà lẹni tó jẹ́ olórí tó ṣe pé ó ní agbára lọ́wọ́ tó ní àwọn nǹkan tó lè fi dí pẹ̀lú yàn lọ́wọ́ tó ní nǹkan tó lè fi embarrass yàn lọ́wọ́ so yìí ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀ yìí ò ní kéèyàn compromise tó jẹ́ òdodo òdodo yàn sọ ṣùgbọ́n òfin fún yàn bá rí pé kéèyàn sọ fún kéèyàn lọ bá ní kọ̀rọ̀ kéèyàn bá sọ òun ni òdodo tí fẹ́ sọ fáhàlà ń wọ̀ sáàlà so ṣùgbọ́n yìí tó ṣe wípé a máa sọ táwọn aráàlú á fi wó pé afá sí ọba ilé iná kò ń ṣe súnà nábúwa muhammad sallallahu alayhi wasallam so wá àti tá a máa ṣe ní gbangba àta yóò jẹ́ nǹkan tó ń general problem general problem so bí ọ̀rọ̀ rìbá ni ọ̀rọ̀ tẹ́tẹ́ ni nǹkan kan mọ́ra wọn olórí lè kó sí ẹlòmínà lè kó sí but a ní dojú ọ̀rọ̀ kọ́ into address general problem so tó ẹgbẹ́ yẹn làfà sọ tí olórí fi mú so irú yẹn àásọpáfó jẹ̀bi ṣùgbọ́n tó pé ìtafà sọ ni nǹkan tó ní í ṣe pẹ̀lú tí olórí ṣe lófin ó wá dojú ọ̀rọ̀ kan ń fáyà rẹ̀ publicly níbi kótóbá òun náà tọ́ bó ṣe kí ó tọ́ tó bá ṣe pé báyìí bọ̀gẹ́bí tí mo sọ mi mọ̀ dítẹ́ẹ̀sì bí nǹkan ẹ̀ ṣe lọ sojú táwọn èèyàn kan gbé lórí facebook nǹkan kàmọ́ra wọn lọ sí wallahu a'lam Thank you. Okay, take it from what's the first one? Now, ṣé obìnrin lè travel fún hajj láì sí mahram? Eléyìí ọ̀rọ̀ tí ẹnu àwọn afọ́kọ̀ lórí ẹ̀dì. Àìkú ẹnu wọn lórí rẹ̀, ó ní ṣe pẹ̀lú àwọn àhàdìsì tó wá lórí ẹnu. Àkọ́kọ́ ni pé anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ni la tusafiru imra'atun illa ma zi mahram obìnrin kan ò gbọ́dọ̀ travel àyàfi pẹ̀lú mahram nínú àwọn ẹ̀gbọ́n wa mi ó sọ ìrìn ọjọ́ kan ìrìn ọjọ́ kan òru kan ìrìn ọjọ́ mẹ́ta ṣùgbọ́n ìtí mo kà yí nìyí ó general so anything travel obìnrin ò gbọ́dọ̀ travel except pẹ̀lú mahram so eléyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn afá dúró lórí wípé kò bá jẹ́ hajj kò bá má jẹ́ hajj obìnrin ò lè travel àyàfi yìí pẹ̀lú mahram arákùnrin kan lọ bá nàbí wa muhammad sallallahu alaihi wa sallam ó ní ìníkto pépto fi vazuatin wọ́n enlist mi sí ogun kan tó yẹ kí n lọ kémi náà tẹ̀lé wọn lọ wa àti kharajat hajj ìyàwó mi fẹ́ ṣe hajj ó ń lọ fún ájì anẹ́mìsọ̀lá àtàlẹ́m ni hujja ma'amuratik lọ ṣe ájì pẹ̀lú ìyàwó rẹ̀ dàti jẹ́ maharamu pẹ̀lú ìyàwó ìyẹn ń sọ yí pé oven kò jẹ́ ájì obìnrin láti lọ pẹ̀lú maharamu rẹ̀ ìtumọ̀ rẹ̀ náà ni pé ọkọ rẹ̀ àbí bàbá rẹ̀ àbí àbúrò rẹ̀ tó ṣe pé bàbá àti ìyá pa wọ́n pọ̀ àbí bàbá ló pa wọ́n pọ̀ àbí ìyá ló pa wọ́n pọ̀ àti ẹni tí ò lè fẹ́ láéláé àbẹ́gbọ́n bàbá rẹ̀ àbábúrò bàbá rẹ̀ ẹ̀gbọ́n ìyá rẹ̀ àbúrò ìyá rẹ̀ lọ́kùnrin so ẹni tí ò lè fẹ́ láéláé ò mahram tí ò lè fẹ́ láéláé ò mahram rẹ̀ so àbíbí abirú ọkọ bàbá ọkọ rẹ̀ mahram ẹ̀ náà ni ìròyìn àbúrò ọkọ ẹ̀gbọ́n ọkọ àwọn èèyàn ipò ẹni tán lè fẹ́ ni wọ́n wá àìkànfẹ́ torí wípé ó ṣì ń bẹ lábẹ́ ọkọ kan ni tí ò bá sí ọkọ yẹn láyé mọ́ àbúrò ọkọ lè fẹ́ ẹ̀gbọ́n ọkọ lè fẹ́ so eléyìí ni tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àpá àdórí orí alimamu Daraqutni alayhi rahmatullah àwọn náà tún mú hadisi kan wá tó ní la tahujju imra'atun illa ma'a obìnrin kan gbọ́rọ̀ ṣe hajj àyàfi pẹ̀lú mahram eléyìí ni tí àwọn alhanabila tí wọ́n dúlé àti àwọn alhanafiya àwọn almalikiya àti àwọn ashafi'iya wọ́n gbà pé tó bá ṣe pé hajjatul islam ni hajj ẹyọ kan tó jọ́ràn àyàn lórí wa tó bá ṣe pé yẹn ni àwọn ló lè lọ tí ó bá ti mahram lópin ìgbà tí rúfkọ màmúnà bá ti ń bẹ tó ṣe pé ó ní safe company tí ó tẹ̀lé ọkàn balẹ̀ so kí ni nǹkan tí wọ́n lò gẹ́gẹ́ bí ẹ̀rí wọ́n ní anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam àtò kan bọ̀ wá tó ṣe pé obìnrin ó mọ kúrò láti haira tí ó mọ bọ̀ wá sílé ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ṣe pé la takhafu illallah kò ní bẹ̀rù kankan àyàfi allah subhanahu wa ta'ala so wọ́n ní eléyìn ṣó wípé kí ni ààyìn tí wọ́n torí ẹ̀ sọ wípé kó mọ́ ṣe hajj ẹ́ àbí kó mọ́ travel òun nítorí insecurity òun ni tán fi sọ tán fi ní kó travel pẹ̀lú mahram so sheikh zayb ibn taymiyyah alayhi rahmatullah àwọn ní kódà kó mọ́ ṣe hajj ọ̀ranyàn kó jẹ́ hajj náà fìlànà kullu safari ta'a gbogbo ìrìn àjò tó bá ti jẹ́ ìrìn àjò téèyàn fẹ́ fi súnmọ́ lọ́hùn ni sọ pé obìnrin lè ṣe kí ni ó lè travel rẹ̀ tó bá ṣe pé rúfkọ́ màmúnà ń bẹ ní àwọn àsìkò tí ò pẹ́ púpọ̀ àwọn míì fẹ́ generalize ẹ̀ pé any journey ni bóyá èyí tó ní ṣe pẹ̀lú ìbáadà àbí tí ò ní ṣe pẹ̀lú ìbáadà ṣùgbọ́n ìta sọ ibi tí àwọn àfáà ṣáájú tí wọ́n ń bẹ̀ẹ́ òun ni eléyìí Allahu a'lam yìí tó tẹ̀wọ̀n jù òun ni pé kóbìnrin má travel without mahram bóyá fún hajj ni àbí kó má jẹ́ hajj ṣùgbọ́n ẹni tó bá mú position kejì náà ọ̀rọ̀ wọn náà ní wíìtì so kò jẹ́ bí ẹ ṣe jẹ́ Wallahu a'lam kí ni kejì ẹ́ náà ṣé àmọ́ǹkà sí lọ́ọ̀tì tá a bá fẹ́ ṣe nǹkan ẹ́ẹ́ so ibi tí àwọn èèyàn ní láti choose afẹ́ ṣe nǹkan kan nísìnyí nǹkan èèyàn kan náà ni ó lè tó tó ẹgbẹ́ nǹkan tó ṣe pín sí méjì yàn á pín sí méjì ó máa tán ṣùgbọ́n kò ṣe pín sí méjì so a ní láti fún èèyàn kan ni so tàbá fún èèyàn kan tá fún kejì aṣàbùsí so láfi sọ wípé ẹni tó bá fi lè mú ìkannú àwọn ìyàwó rẹ̀ travel tó kan píkì ẹ̀bẹ́ tó lọ so tó bá tó fẹ́ travel ń jọ ní tó ní láti tún ìyàwó mi lọ kó sàn yẹn náà padà ní ìtí ó tẹ̀wọ̀n ṣùgbọ́n tó bá káàsì lọ́ọ̀tì kò bá jẹ́ pé èyí tí ó lọ lọ́dún yìí àbí tó lọ níbi ìjọ́ nìyí òun náà ni lọ́ọ̀tì ẹ̀ tún jáde ní èyí tó tún tẹ̀lé òun náà ló tún kọ́ra wọ́n ṣe pé kó jẹ́ ẹ̀mẹ̀wá consecutively ló fi ń jáde òun kọ́ ló ṣe ọlọ́run ló ní kí o máa rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ní tí mo fẹ́ ṣe nǹkan báyìí ṣé kí n lọ kí n mọ́ lọ ọ̀rọ̀ pé mo ń ká sí kọ́ nìyẹn èèyàn máa ṣe é sì káàrà fún irú nǹkan bẹ́ẹ̀ sòtí yàbá lọ ń káàkiri lọ́ọ̀tì fún yẹn yóò fẹ́ jọ mọ́ ń tán pè ní alitifandil alam tí àwọn kìfèrí máa ń ṣe nígbà jàìlíyà so ní pé wọ́n á mú ọkọ̀ ọkọ̀ tàbí arò ẹ́ wọ́n wà kọ ifal látẹ́fal wọ́n á kọ́ sí ara wọn ó kò sínú àpò so wọ́n á kàn yí ọ̀kan ni tán bá yí ọ̀kan tó bá ṣe pé ifal ẹ́ òun ni tán yọ jáde ìtumọ̀ ẹni pé yóò embark lórí jọ́nì yẹn tó ẹ pé látẹ̀ fàál òun ló yọ jáde kò ní ẹ̀mbáàkì lórí jọ́nì yẹn so evil omen eh, àti uh, good omen eh, pessimism àti optimism so òun ló ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn so islam dẹ̀ ní ó jẹ́ ká mọ̀ pé nǹkan ìrìn bọ́ onírú nǹkan bẹ́ẹ̀ so ṣùgbọ́n èèyàn méjì ní right sí nǹkan ẹ̀ eh, àkókò nǹkan yóò dẹ̀ ṣe é pín so èèyàn kan làáfún àbí èèyàn mẹ́ta èèyàn mẹ́rin ní kíráìtì sí nǹkan èèyàn kan ni wọ́n fún ní nǹkan yẹn ni so wọ́n ṣe kí ni wọ́n ṣe kúrà so irú bí tán ti máa ń ṣe kúrà nìyẹn níṣẹ́ àwọn èèyàn qualify gbogbo wọn qualify fún nǹkan àrẹ̀yẹ fún èèyàn kan ní nǹkan so àwa ṣe kí ni àkáàtì lọ́ọ̀tì àbí wọ́n ṣe ráfù láti mú ẹni tí wọ́n fún un so torí gbogbo náà na qualify fún kan yẹn sẹlẹ̀ yìí òun náà ń pè ní kíni kóra kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ wallahu a'lam ẹni tó ń ṣe nàwáfíìl ṣe ni tó fẹ́ kí wọn ọ̀ràn yẹn lè join yẹ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ní ìtí àwọn ṣàfihàn àti wọn dúlé lórí òun lè ló lọ pẹ̀lú ahadith anabiwa muhammad sallallahu ìfá àkébóyá wọn akáké ó jákè wọn akáké ó jákè ìyẹn ò rí lè mí nìkan kan so والله أعلم أوكي نعم náà ìbéèrè òní pé ẹni tó ṣe pé ó ń ṣe kúrán láti mú kan àwọn ìyàwó rẹ̀ travel so ṣùgbọ́n gbà tí wọ́n ń ṣe kúrán yìí èèyàn kan náà ní kí ní ẹ̀ jáde continuously ni ṣe nǹkan ẹ̀ tí wá fẹ́ di fìtínà láàrin àwọn ìyàwó tó kú ní pé a ah, bó ní tí ẹnìkan ṣe máa jáde so ah, kí ni kí wéèyàn bẹ́ẹ̀ kó ṣe irú situation báyìí na kúrò àtò náà fẹ́ ṣe kó jẹ́ kí nǹkan yẹn kó neat kó open tí kò fi ní mú ìkẹfin dání tí ó fi ní mú ìkẹfin dání ni so kó jẹ́ nǹkan tí ó open sí wọn dáadáa so tí nǹkan bá open sí wọn dáadáa tó ẹ pé èèyàn kan náà ní kí ní ẹ̀ jáde kádàrú láàánú ẹni ọmọ ṣáà fàáàlì so tán bá lágbọ́ yí ẹ̀sìn ó yẹ kan farabalẹ̀ ṣùgbọ́n tó bá ṣe ń tara para lórí ẹ̀yìn ó túmọ̀ sí pé àgbọ́ inú wọn kú díẹ̀ káàtó so káfà ẹ ṣe wáàsí fún wọn àbí ẹ ṣe wáàsí fún wọn dáadáa ni so tó bá ṣe wáàsí fún wọn tó bá ṣe pé ẹni tí ẹ̀sìn yé náà ni wọ́n á ṣe ni wọ́n á farabalẹ̀ so ọ̀tọ́ náà wá wò pé bí a kí ni kúrò àwọn ìrùfẹ́ ṣe ni kó kú lo mẹ́tọ̀dì pé kò mọ̀ mú wọn ní ẹyọ kọ̀ọ̀kan tó ń bá mélé lọ lónìí so bóyá wọn a mú ìkejì so kan jíròrò láàrin ara wọn ikú kí wọ lọ lẹ́tẹ̀ yìí tó wáyé pé ìyàwó mẹ́rin lóní òkè wọ náà lọ lẹ́tẹ̀ yìí kán jọ jíròrò láàrin ara wọn láti sọ̀tà ló máa tẹ̀lé ọ̀pọ̀lọ̀ bọ́ tó wá ṣe pé ìtọ́kọ̀ fẹ́ ṣe ìkánnú wọn ló máa ṣe ń kọ́ àwọn yòókù máa ṣe táwọn yòókù bá fi lè tẹ̀lé ẹ́ ibi tó fẹ́ lọ ṣe ní wọn lè mọ̀ nǹkan ẹ̀ ṣe irú situation bẹ́ẹ̀ ní irú situation bẹ́ẹ̀ à ní sọ pé kó lukúra torí pé kúrẹ́ ò lè wọ́ọ̀kì níbẹ̀ yẹn in tó fẹ́ mú wọn lọ ṣe ẹni tó máa ṣe náà ni ó mú lọ ṣáwa sọ wípé kó san padà kò ní ìdí kó san padà so ibẹ̀ yẹn ni ọ̀rọ̀ àwọn tí wọ́n ń sọ wípé ó lè gbẹni tí ó bá wù lọ eré àbí táwọn náà emphasize jùlọ ní kókè ẹni tó ní fẹ́ kóun ló mọ̀ nǹkan ẹ̀ ṣe ni so wallahu a'lam náà bá tí ó bá ti sí nǹkan tó takò ẹ̀sìn bí nǹkan tó fẹ́ fi ṣe kúránì kò lásọ pé ní ìsìnbí pépà ni wọ́n kọ nǹkan sí tó korúkọ àwọn ìyàwó ẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin lápẹjú ó kọ kalẹ̀ ó dẹ̀ ṣe ìkíní so wá ní ìyí tó ń bá ti mú ń bẹ́ orúkọ tó ń bá mú òun yóò tẹ̀lé òun ni so kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ tó yẹ pé nǹkan mìíràn náà ni wọ́n á tẹ̀ tí ó bá tún ṣe nǹkan tó takẹ̀sìn nǹkan yẹn last question sure okay now àti èyí tí ó tẹ̀lé yàn àbí tó tẹ̀lé yàn kò náà in the first instance ni ọkọ fẹ́ travel lẹ́nàkọ́ ní kó mú ìyàwó ẹ̀ travel ṣùgbọ́n tó wá rí wípé òun nídi àti mú ìkánnà àwọn ìyàwó òun travel àbí méjì nú wọn travel òun ni issue tí and discuss so tó wá rí pé ẹni tó mú travel ni àìtẹ̀lé òun lọ kò wúlò so kò ní mú lọ náà ni so àfitóhun náà bá máa ń di pé kó lọ dúró sọ́rọ̀ àwọn èèyàn rẹ̀ so tó ikú náà tó pé ẹni tí òun mú yíò mú dání yóò lọ sọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ òun ò mind tí òun bá káàkiri lọ́tì náà títí ẹ bá jáde ipé yóò tẹ̀lé òun yóò dẹ̀ tún dúró sọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ náà so tó ẹgbẹ́ kò mind yẹn kò sí problem pẹ̀lú ẹni é, عبد الله ti gbàgbé kí a máa ṣe pàtí ok ok náà ìbéèrè o ni pé ó ń fẹ́ sí ipé ọdún tí a nínú islam náà ni ọdún alfitri àti ọdún al'adha so gbogbo àwọn other things táwọn èèyàn máa ṣe bí birthday ní nǹkan kàmọ́ra wọn àti àwọn ọdún ní táwọn èèyàn máa ṣe so ṣé tí a bá ní organization kan táwọn náà fẹ́ ṣe 10 years tán fẹ́ ṣe 20 years tán fẹ́ ṣe 30 years ṣé kò kó sínú hadith yẹn yìí yóò kó sí tó bá ṣe pé nǹkan fẹ́ ṣe òun celebration ṣùgbọ́n bẹ́ẹ̀ pé nǹkan tán fẹ́ ṣe òun ni kúbí wọ́n fẹ́ rewọ́dù àwọn èèyàn kan lápèjúwe tí ó ń bá wọn ṣiṣẹ́ àbáwọn kan tán ti bá wọn ṣiṣẹ́ tán fẹ́ kúrò níbi iṣẹ́ láti lè appreciate wọn fẹ́ pẹ́rù nǹkan báyẹn òun tán fẹ́ ṣe kò kó síbi hadith ṣùgbọ́n kí a fẹ́ ṣe 10 years a fẹ́ ṣe 20 years a fẹ́ ṣe 30 years tí a dálé iṣẹ́ wálẹ̀ so ilé kò sí ẹ̀rí fún Allahu a'lam subhanaka la umma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk